بسم الله الرحمن الرحيم يسر المؤسسة الإسلامية بالمملكة العربية السعودية بالرياض أن تقدم لكم مشروع الترجمة الصوتية لتفسير العشر الأخير من القرآن الكريم باللغة النيجيرية ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run eléyìí ni ìtumọ̀ ìpín ìdámẹ́wàá gbẹ̀yìn nínú àlùkòránì alápọ̀nlé sí èdè yorùbá láti iléeṣẹ́ àjọ ẹlẹ́sìn islam tó kalẹ̀ sí ilẹ̀ saudi arabia nílùú riyadh. سورة المجادلة بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير dájúdájú ọlọ́run ti gbọ́ ọ̀rọ̀ obìnrin èyí tí ó ń bá ẹ ṣe àríyànjiyàn nípa ọkọ rẹ̀ ó sì ń ké ìbòsí lọ sí ọ̀dọ̀ ọlọ́run àti pé ọlọ́run sì ń gbọ́ tami òórọ́ mi ẹ̀yin méjèèjì dájúdájú ọlọ́run ni olùgbọ́rọ̀ aríran. الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم ۖ وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور àwọn ẹni tí wọ́n ń fi ẹ̀yìn ìyàwó wọn wé ti ìyá wọn nínú yín wọn kì í ṣe ìyá wọn kò sí ẹni tí ó jẹ́ ìyá wọn ju ẹni tí ó bí wọn lọ dájúdájú wọ́n ń sọ ohun tí ọ̀kan kọ̀ nínú ọ̀rọ̀ àti irọ́ àti pé dájúdájú ọlọ́run jẹ́ alámójúkúrò aláforíjìn. والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعظون به والله بما تعملون خبير àti pé àwọn ẹni tí wọ́n ń fi ẹ̀yìn àwọn ìyàwó wọn wé ti ìyá wọn lẹ́yìn náà tí wọ́n tún wá ń fẹ́ sẹ́rí nípa ohun tí wọ́n ti sọ nígbà náà wọn yóò sọ ẹrú kan di òmìnira síwájú kí wọ́n tó lè fọwọ́ kan ara wọn. ìdájọ́ tí a ṣe àlàyé rẹ̀ fún yín yẹn ni wọ́n pa yín láṣẹ rẹ̀ òun ni ìjìyà fún yín tí ẹ bá fi ìyàwó yín wé ìyá yín ọlọ́run jẹ́ ẹni tí ó mọ̀ nípa ohun tí ẹ̀ ń ṣe níṣẹ́. faman lam yajid fasiyamu shahrayni mutatabi'ayni min qabli an yatamassa. faman lam yastati' fa it'amu sittina miskina. dhalika litu'minu billahi wa rasulih. وتلك حدود الله وللكافرين عذاب أليم nígbà náà ẹni tí kò bá rí ẹrú kí ó gba ààwẹ̀ oṣù méjì nítẹ̀lé ńtẹ̀lé ara wọn síwájú kí wọ́n tó lè fọwọ́ kan ara wọn nígbà náà ẹni tí kò bá ní agbára ààwẹ̀ kí ó bọ́ ọgọ́ta tálákà èyí jẹ́ bẹ́ẹ̀ kí ó lè ní ìgbàgbọ́ òdodo sí Ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ èyí ni àwọn ẹnu ààlà ti ọlọ́run ìyà ẹlẹ́ta eléro ń bẹ fún àwọn aláìgbàgbọ́. innal ladhina yuhadduna Allaha wa rasulahu kubitu kubitu kama kubita alladhina min qablihim. وقد أنزلنا آيات بينات ۖ وللكافرين عذاب مهين. dájúdájú àwọn ẹni tí wọ́n ń tako ọ̀rọ̀ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ a ó yẹpẹrẹ wọn gẹ́gẹ́ bí a ti yẹpẹrẹ àwọn tí ó ti síwájú wọn dájúdájú a sọ àwọn àmì wa tí ó hàn kalẹ̀ ìyà tẹ́nitẹ́ni ń bẹ fún àwọn aláìgbàgbọ́. يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا احصاه الله ونسوه والله على كل شيء شهيد ní ọjọ́ tí ọlọ́run yóò gbé gbogbo wọn dìde nígbà náà yóò fún wọn nírò nípa ohun tí wọ́n ti ṣe níṣẹ́ ọlọ́run ti kọ ọ́ sílẹ̀ àwọn sì ti gbàgbé ọlọ́run ni olùjẹ́rìí lórí gbogbo nǹkan. ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم ìrẹ́kọ̀ àmọ́ ni pé dájúdájú ọlọ́run ló mọ ohun tí ó wà nínú àwọn sánmà àti ilẹ̀ kò sí ọ̀rọ̀ ìkọ̀kọ̀ kan tí wọn yóò jẹ́ mẹ́ta sọ àyàfi kí ọlọ́run ṣe ìkẹrin wọn wọn kò sì ní í jẹ́ márùn-ún bí kò ṣe pé kí òun ọlọ́run ṣe ìkẹfà wọn wọn kò sì ní kéré ju èyí lọ wọn kò sì ní pọ̀ jù bẹ́ẹ̀ lọ àyàfi kí òun wà pẹ̀lú wọn níbi yòówù tí wọ́n lè máa bẹ lẹ́yìn náà òun yóò fún wọn nírò nípa ohun tí wọ́n ṣe níṣẹ́ ní ọjọ́ àjíǹde dájúdájú ọlọ́run ni onímímọ̀ nípa gbogbo nǹkan. ألم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنه ويتناجون بالإثم والعدوان ومعصية الرسول وإذا جاءوك حيوك بما لم يحيك به الله ۖ ويقولون في أنفسهم لولا يعذبنا الله بما نقول حسبهم جهنم يصلونها فبئس المصير ìrẹ kò wòye sí àwọn ẹni tí a kọ̀ fún níbi ọ̀rọ̀ ìkọ̀kọ̀ lẹ́yìn náà tí wọ́n tún padà sí ohun tí a kọ̀ fún wọn àti pé wọ́n bára wọn sọ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti ìdìtẹ̀síra ẹni àti láti ṣe òjíṣẹ́ àti pé nígbà tí wọ́n bá dé ọ̀dọ̀ rẹ wọ́n kí ọ ní kíkí tí ọlọ́run kò fi kí ọ wọ́n sì ń sọ nínú ẹ̀mí wọn pé kí ni ó ṣe tí ọlọ́run kò jẹ wá níyà nítorí ohun tí à ń sọ. iná jàǹdámọ̀ tó ní ìjìyà fún wọn kọjá ikú tí wọ́n ń retí rẹ̀ ní wàrà ń sọ̀sẹ̀. wọ́n ó jó nínú rẹ̀ ó sì burú ní ìpadà sí. ya ayyuhalladhina amanu. وإذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان ومعصية الرسول وتناجوا بالبر والتقوى واتقوا الله الذي إليه تحشرون ẹ̀yin ẹni tí ẹ gbàgbọ́ ní òdodo nígbà tí ẹ ò bá bára yín sọ̀rọ̀ ìkọ̀kọ̀ nígbà náà kí ẹ má ṣe sọ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ nípa ẹ̀ṣẹ̀ àti ìdìtẹ̀síra ẹni àti láti yapa sí òjíṣẹ́ náà kí ẹ bára yín sọ̀rọ̀ ìkọ̀kọ̀ pẹ̀lú ní ti rere àti kí ẹ páyà kí ẹ bẹ̀rù ọlọ́run ẹni tí a ó kó yín jọ sí ọ̀dọ̀ rẹ̀. إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون ọ̀rọ̀ ìkọ̀kọ̀ kì í ṣe nǹkan kan ju ọ̀rọ̀ èṣù lọ kí ó lè fi ba àwọn ẹni tí ó gbàgbọ́ lódodo nínú jẹ́ àti pé kò lè ṣe ìpalára kankan fún wọn àyàfi bí ọlọ́run bá fẹ́ kí àwọn onígbàgbọ́ òdodo gbé ọkàn lé ọlọ́run يا ايها الذين امنوا اذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا فافسحوا يفسح الله لكم واذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات ۖ Wallahu بما تعملون khabir. ẹ̀yin ẹni tí ẹ gbàgbọ́ lódodo nígbà tí wọ́n bá sọ fún yín pé kí ẹ gbara yín láàyè nínú ibùjókòó nígbà náà kí ẹ gbara yín láàyè ọlọ́run yóò fi ààyè gba ẹ̀yin náà àti pé nígbà tí wọ́n bá sọ pé ẹ dìde kí ẹ̀yin náà sì dìde ọlọ́run yóò sì ṣe àgbéga àti iyè fún àwọn ẹni tí wọ́n gbàgbọ́ lódodo nínú yín àti àwọn ẹni tí a fún ní mímọ̀ àti pé ọlọ́run ló mọ̀ jù nípa ohun tí ẹ ṣe níṣẹ́ àti pé ọlọ́run ló mọ̀ jù nípa ohun tí ẹ ń ṣe. يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم ẹ̀yin ẹni tí ẹ gbàgbọ́ lódodo nígbà tí ẹ bá fẹ́ bá òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣírí pọ̀ kí ẹ̀yin fi ọrẹ títa síwájú ọ̀rọ̀ àṣírí yín ìyẹn jẹ́ oore fún yín àti àfọ̀mọ́ ṣùgbọ́n tí ẹ̀yin kò bá rí nígbà náà dájúdájú ọlọ́run ní aláforíjìn oníkẹ́ẹ́ أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون ẹ̀yin a lè máa bẹ̀rù láti ta ọrẹ síwájú wíwá àmọ̀ràn yín bí nígbà tí ẹ̀yin kò bá sì lè ṣe bẹ́ẹ̀ tí ọlọ́run sì gba ìrònúpìwàdà tí ó mójú kúò fún yín nígbà náà kí ẹ máa kírun kí ẹ sì máa yan sàká kí ẹ sì tẹ̀lé ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ àti pé ọlọ́run ni onímímọ̀ nípa ohun tí ẹ̀ ń ṣe. ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ۖ ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون ìrẹ́kọ̀ wo àwọn ẹni tí wọ́n ń mú àwọn ẹni tí ọlọ́run bínú sí lọ́rẹ̀ẹ́ wọn kò sí nínú yín wọn kò sí nínú àwọn tọ̀hún wọn a sì máa búra èké wọ́n sì mọ̀ pé àwọn ń purọ́. أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا يعملون ọlọ́run ti palẹ́sẹ̀ dè wọ́n ìyà tí ó le koko dájúdájú nǹkan búburú ni wọ́n ṣe níṣẹ́. ìtàkàdù aymanahum junnatan fasaddu an sabilillahi falahum adabun muhin. wọ́n fi ara bíbù wọn ṣe ààbò wọ́n sì ń ṣe àwọn ènìyàn lórí kúrò lójú ọ̀nà ọlọ́run wọ́n fi ara bíbú wọn ṣe ààbò wọ́n sì ń ṣe àwọn ènìyàn lórí kúrò lójú ọ̀nà ọlọ́run nítorí náà ìyà tẹnitẹni ń bẹ fún wọn. لا تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا أولئك أصحاب النار هم فيها خالدون ọ̀rọ̀ owó wọn àti àwọn ọmọ wọn kò lè rọ̀ wọ́n lọ́rọ̀ kan lọ́dọ̀ Ọlọ́run àwọn ẹlẹ́wọ̀n ni èrò iná ni wọ́n wọn yóò ṣe gbére sínú rẹ̀. يوم يبعثهم الله جميعا فيحلفون له كما يحلفون لكم ويحسبون أنهم على شيء ألا إنهم هم الكاذبون ní ọjọ́ tí ọlọ́run yóò gbé wọn dìde pátápátá wọn yóò sì máa búra fún un gẹ́gẹ́ bí wọ́n ti ń búra fún yín wọn ó rò pé àwọn ń ṣe nǹkan kan pàtàkì ni tẹ́tí kí o gbọ́ dájúdájú òpùrọ́ ni wọ́n. استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون èṣù jọba lé wọn lórí ó mú wọn gbàgbé ìrántí Ọlọ́run àwọn wọn ni ní ìjọ èṣù bẹ́ẹ̀ ni ìjọ èṣù ni àwọn tí ó ṣòfò. إن الذين يحادون الله ورسوله أولئك في الأذلين dájúdájú àwọn tí wọ́n yapa ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ àwọn wọn ò ní nínú àwọn tí ọlọ́run fi ìyẹpẹrẹ kàn láyé àti lọ́run ni wọ́n wà. كتب الله لأغلبن أنا ورسلي إن الله قوي عزيز. ọlọ́run ti kọ sílẹ̀ pé dájúdájú èmi àti àwọn òjíṣẹ́ mi ni yóò borí dájúdájú ọlọ́run ni alágbára olùborí. لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم ۖ أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون ìrẹ kò ní rí àwọn ènìyàn kan tí wọ́n gba ọlọ́run gbọ́ lódodo àti ọjọ́ ìgbẹ̀yìn tí wọn yóò nífẹ̀ẹ́ sí ẹni tí ó tako ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ bí ó fẹ́ bí àwọn jẹ́ àwọn bàbá wọn tàbí àwọn ọmọ wọn tàbí àwọn arákùnrin wọn tàbí àwọn ìbátan wọn àwọn wọn nìní ọlọ́run ti fi ìgbàgbọ́ rinlẹ̀ sí ọkàn wọn àwọn náà ni ọlọ́run fi ẹ̀mí ìyè kan láti ọ̀dọ̀ rẹ̀ ràn wọ́n lọ́wọ́ yóò mú wọn wọ inú ọgbà ìdẹ̀ra tí àwọn odò yóò máa sàn lábẹ́ wọn ibẹ̀ ni wọn yóò ṣègbére sí ọlọ́run yọ́nú sí wọn àwọn náà dunnú sí ọlọ́run àwọn yìí ni ìjọ ti ọlọ́run dájúdájú ìjọ ti ọlọ́run ni yóò jèrè.